mìtìtì mìtìtì mìtìtì mìtìtì means buzzing mìtìtì means buzzing gbogbo ìlú ló mìtìtì nígbà ìgbéyàwó wọn gbogbo ìlú ló mìtìtì nígbà ìgbéyàwó wọn